ṣe ni kó máa gbàdúrà pé kókó lọ́ọ́ má jẹ́ kí wọ́n ṣí ìyàwó fẹ́. ọlọ́run tó yẹ kó jẹ́ wèrè ọkọ ló máa dá sí mi lágbàdé lẹ́yìn ọ̀dà o. ẹ dàbí báwo tí mo bá lè jà ni mo máa jẹ́ pé ẹ pé ìkẹrẹ máa gún ẹ dàbí nínú odò tó fẹ́ gbọ́ omi ló wà lẹ́yìn ẹja tẹ́jà fi ń ṣe fáàrí gbogbo wèrè yẹn kò lè wọ́ọ̀kì lẹ́nu. ìrírí nìkan ló wúlò nínú ọ̀nà tó ti kọjá fún èèyàn tí ó bá wá ní èrò rere nípa ọ̀la tó ń bọ̀ ìrírí àná a máa já sásán fún wọn. ifá yìí ni lọ sọ fún ìyàwó ẹ̀ wípé ọkọ àkọ́fẹ́ rẹ̀ àtòun kẹjọ wá. mi ò ní lọ rí babaláwo àbí lórí ìṣègùn kankan. wọn sọ ju wá lọ àìkúrọ kó sàn lára ọmọ ìyá àjẹ wọn níṣẹ ló tún peléke sí. kí lè rè yín tíyàwó mi bá kúkú òde tó gba tiẹ̀ lọ àwọn ọmọ tó jẹ́ pé ogún owó náà ń ṣe tó ń yẹn yahoo plus wọ́n máa lù ẹ́ wọ́n má dẹ̀ padà lù ẹ́ wàá gbẹ kúlẹ̀ àbí kò máa ṣèdè tó máa fi dànù. ẹ ṣó lè dá jẹ tán ni ẹ ṣó lè jẹ mí tán ni ṣó lè jẹ mí tán ni ẹni tẹ́ ẹ ṣẹ̀ tọkọ̀ tí ò dáríjì yìí òun ló yé sọ̀rọ̀ yìí. adémídé ló ṣẹ̀yìn adémídé ló ṣẹ̀yìn. ẹnì kan máa rò kúrò mi gbogbo tó bá rò kúrò mi kó máa nìṣó lọ́rùn mi. ṣọkùnrin ni wọ yìí òun ka ẹran sínú pọ́ọ̀tì fún ìyàwó ẹ. ìyàwó yìí lose pregnancy. you killed my daughter with your incompetence and carelessness and your ear sympathizing with me. ó oh, serious ọkùnrin tó jẹ́ tó jẹ́ pé tán bá fẹ́ nǹkan ọ máa sáré tẹ̀lé ẹṣin lóṣooṣù ni tán bá rí nǹkan tán wá tán. tán bá pọ́dún méje ikú ni. èmi ni màá pa ẹ́ fúnra mi màá jẹ́ kí ọ̀rọ̀ ọjọ́ wedding yẹn kó ṣẹ̀ṣẹ̀ ṣe báyìí till death do us part death yẹn màá pa ẹ́. tọ́lọ́run bá sọ pé ọmọ ọ̀dọ́ mi ìwọ sílẹ̀kùn èmi fẹ́ wọlé àjọmọ́lọ́run ló ń pè bàbá kò sáyẹ̀ bíbá yìí. irọ́ ló bá

àgbéyàwó tó o ṣiṣẹ́ sí láàfin ṣètùtù lẹ́bọ̀ ọ̀bàfin lẹ́bọ̀ ọ̀dà. wọ́n fi ibi sùn ó làwọn alágàkọ̀ rọ́mọgbẹ́jọ́ àtúnṣe ń gẹ̀ẹ́sẹ̀ kígbe ló ń rà ọ̀sẹ̀ ló wà á sẹ́ gbogbo wọn sá kíjokíjo wọn bọ́ mi jẹ̀bi omi. apá sinimá ti kọ́ ọ̀tún ń gẹ̀ẹ́sẹ̀ tẹ́ ti bẹ̀rẹ̀ rẹ̀ ó ti jáde kàṣàgbà multi-million naira project ni kọ́ńtò irinmilókun abuyaya ẹ ò tí ì rí kankan nínú apá kìíní ọ̀sùn ṣe ń gẹ̀ẹ́sẹ̀ méjì tó jáde ní kẹ́ra kẹ́wò kẹ́gbósùbà. ronke ojo sojo ke produce ọ̀ lẹ́yìn kẹlẹ́kẹ́ kà. pẹ̀lú àkàmọ́yẹ̀rẹ̀ àwọn òṣèré ńlá tó kópa nínú ẹ̀. àfihàn ṣàǹgẹ̀sí apá kìíní àtàpá kejì. subtitled in English. ọ̀gá ẹ̀dọ́ bẹ̀ láti wò bọ́lẹ́síbọ̀ yí bọ́lẹ́síbọ̀ ẹlẹ́nu ni. ilé la ti ń bọ̀. ní táìmù yìí. ẹ má bínú ẹ jọ̀ọ́ àmọ́ pọ́jọ́ ti lọ ó ṣàrẹ wá kí mi ní hostel mo dẹ̀ fẹ́ sáré sìn padà sí hostel. àtò hostel ló ti ń bọ̀ kò wá yẹ kó wa agogo tó bọ́ta nídàá yìí. ẹ má bínú ẹ jọ́n máa lọ ọmọléèwé ni wọ́n àmọ́ ẹ wà very careful ọmọ bílíwà ìṣeré ọlọ́run yóò máa fi ṣọ́ ìṣọ́ yín ẹ máa lọ jẹ ni. irọ́ o omi ìpè ó lé ẹ jáde by that time. nǹkan tó tiẹ̀ fọ́ nísìnyí ni wípé bọ̀bọ̀ ó tẹ̀lé mi dé ẹnu hostel báyìí ni ah ṣó tiẹ̀ wá rí nǹkan tó wá ń yà mí lẹ́nu ni wípé kò ń ṣe wípé obìnrin wà lọ́dọ̀ ẹ o débi tá a máa sọ wípé bóyá torí pé obìnrin wà lọ́dọ̀ ẹ inú tiẹ̀ wọ́n ń bá mi tí kì í ṣe wípé bóyá bọ̀bọ̀ yóò lè ṣiṣà. because ọ̀rẹ́ ò yé mi. níbi tó bá dé ọ̀rọ̀ tí ẹ̀gbọ́n ò yé mi gan mọ́. òótọ́ ni because mi kàn ti rò pọ̀rọ̀ ti ti ẹ̀gbọ́n ò yéra ẹ̀ o ò dẹ̀ fi bọ̀bọ̀ ilẹ̀ ẹ ẹ ti fẹ́ra for almost three years nsìn kò sí relationship yìí kò ní direction àbí moving train tí yóò ní break ni ó máa padà crash ni. na wetin me i wan talk gan go be that. Ah, ah my sister you need to brain up this guy no send you na like you like am no be love just wise up o kó tó dípò máa pẹ́ fún ẹ. okay kí lè wá fẹ́ kí n ṣe báyìí. fi ilẹ̀ fi ilẹ̀ kí ló dé wọ́n bí sọ́ni mẹ́ja ni fi ilẹ̀ fi ilẹ̀. ó ti tó ilẹ̀ tí ṣùkọ̀ kan pariwo òṣì báyìí. no tell her to filẹ̀ o má filẹ̀ ṣé by twenty fifty your brain go pé by then to bá ti súnmọ́ menopause you cannot take your decisions. Hmm? Oh, you go know solution. ó dàrú ṣé bá i wan sleep. ọkùnrin ṣé mo pé rọ́bìs nínú nǹkan tó ṣe lálẹ́ àná ẹ̀ ṣó fẹ́ parẹ́ ẹ̀ ẹ́ eh, o really risk life ara gan and that of Tayo last night highly disappointed in you. But what is the problem, man? Guy, waiting to do you? Can you tó ń fọmọ yẹn ṣakọ? Mo fọ. Ṣé o máa gbóòtọ̀ ọ̀rọ̀? Ṣé ọmọ yẹn tàn sọ̀rọ̀ pààyè tó bá lọ kó sọ̀rọ̀ ọmọ ayé? Ẹ́ àzìn àwọn ọmọ tó ṣe kí ni to mọ iye trip way out To jẹ́ kó mọ̀ nǹkan tó ń pè láyé. Ṣé o máa gbóòtọ̀ ọ̀rọ̀? Wàláhì ìfẹ́ màyọ̀ lọ́kàn ẹ̀ ni. Straightforward. Ọ̀hún sọ Sorry, yàn sórí ló máa kọ́ làgọ̀ ẹni tó bá gbọ́n ló máa kọ́ ẹni tó gọ̀ tó dòbí o fáyìn wàláì ó wọ̀ gidi bọ̀bọ̀ máa bẹ̀ sọ tọ̀rọ̀ o ní láti change ẹlẹ́yìnkejì ọ̀hún fìtò obìnrin bẹ́ẹ̀ yàn tó bá ní kankan ṣe pẹ̀lú ọmọdé mọ́ pé má fọ́ fún bá sọ̀rọ̀ abájọ́ ẹni bí ẹ̀ka àyẹ̀ ń já o ò lè sọ fún èmi ní go ahead yẹn ọmọdé bẹ́ẹ̀ pé má bẹ́ẹ̀ sọ fún talk to one on your behalf. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi àsìkò tá a wá yìí àsìkò tá a gbọ́dọ̀ gbájúmọ́ tá a wá ṣe ni o seriously mi ò need any distraction for now. sọ̀rọ̀ nìyẹn. o need distraction. ṣé ọmọ ìyá wà nù wọn ni. nínú gbogbo ọ̀rẹ́ tí Táyọ̀ ní pátápátá ọmọ yẹn ló nice jù òun dẹ̀ ló dáa jù. bàbá jẹ́ grab copy ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ mi lè sọ jù bẹ́ẹ̀ lọ fún ẹ o. ìbáraẹ̀ bàbá sọ Táyọ̀ ló ọ̀rẹ́ kan tí bá ń sùn ọ̀rẹ́ ni máa anything ọ̀rẹ́ ni máa ń rò ó dẹ̀ jọ expectation náà jọ́ tó rọ̀ náà jọ. o kò dẹ̀ rò pé mi ò try ni o. Adam, adìyẹ mi ń làgùn, irun ara ẹni ò jẹ́ kó mọ̀. I'm trying my best. Are you sure you tried your best? Yes. Ah, since that your best is not enough, ma. Eh? No. Ṣòrí, bí ìwọ tiẹ̀ ṣe wá gbọ́rọ̀ Táyọ̀ sórí. Ká ní bẹ́ẹ̀ ni Kúnlé yẹn ṣe fíìl fún ni kò bá dáa. The guy is just wasting her. I don't understand. Àbí ó ṣọ́ọ̀kì bàbá yẹn ò máa bàbá yẹn ò máa lògùn. Ọmọ oh ọ̀gá kò lògùn kankan charisma last one. the guy is just putting up some attitude that I don't uh, that I don't understand do you know what bọ̀bọ̀ yẹn kàn jẹ ni plan kan plan b In nǹkan tí ó rí lára bọ̀bọ̀ yẹn tó fi ń fọ divert everything So do it. everything will be fine ó máa bẹ̀rẹ̀ sí rí tiẹ̀ rò ó máa gbàgbé last time yẹn plan a ló this time around ó to ti di plan b I'm ọmọ tó bá to fi di next week sáà I'm bóyá to fi lọ plan z i don't i'm not getting that plan plan plan. Mm. No stop doubting you're not Thomas. Ìwọ kò bá mi wáyà nǹkan tó fẹ́ ṣe sí oṣù tìrì tí bá ti rà láti gbàgbé I ma execute everything sharp sharp. No time for nonsense. Just. Are you sure? I swear down. I'm sure. I'm sure. What's we'll that? sórí bọ̀bọ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ send the picture client yìí sí mi Only pay pé fifty five years old Me, you pay up ẹ̀ tó ti kú but mo kàn ń doubt ṣó máa lè láì kiri báyìí ṣá àti pé ṣó tún lè sanwó. ẹ béèrè ibi tó ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ṣe send fọ́tò slay mama kan sí mi. yéè pa. ó ti bímọ méjì wọ́n ní ọkọ ẹ̀ ti lò forty five years labroad. wow. ẹni tí mò ń wo èèyàn ti lè ju bí abi sixty years náà lọ sísan náà ni. ọlọ́run ó ti sátẹ̀ pa poor banker. ìwọ tó ń dùn ya sixty definitely kọ́ mẹ́wọ́ seventy gidigidi ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ mi. ẹ bẹ́tà stop ẹ o àwọn tá à ń sọ̀rọ̀ yìí ẹgbẹ́ big sister yín ni wọn àti big mom lẹ́ ń bá wọn lájọṣepọ̀ nítorí kíni torí owó tá ló bá lọ àbọ̀ ń bọ̀ ẹ̀sán dẹ̀ máa ké. alaba musa wa kúnlé mo lágbe máa ń bá mi sọ̀rọ̀ o if na play make you stop am ah popcorn yàtọ̀ sí chin now live your life make i live my life now ìwọ bóyá wà student ni ẹ èmi bí ṣe wà èmi ṣe student so life wa ò papọ̀ ò ní wọ́n ọ̀nà ẹ̀sìn. ó mú yín wẹ̀ ó fílì kankan lójú mi ó fílẹ̀ tí máa ń wò yàn bẹ́ẹ̀ wọ́n ń wo tìkanra tìkanra ni ṣé you dey whine me ni kí ló ń ṣẹlẹ̀ náà kí ló tó ń advice mi ṣé mo jọmọ kékeré ni oh put me through kí n bá lè má wọ ẹ fàyà ẹ káàbọ̀ ah Mr. Heaven

ọ̀tún yìí ń sọ̀rọ̀ yìí ọ̀tún yìí ń sọ̀rọ̀ yìí. ọwọ́ ẹ̀ ti wà látàrí. má ó wà ókè o. ẹ̀dọ̀ ṣíbi náà ló ń kà lójú kó jẹ́ ẹ̀dọ̀ rẹ̀. ah ọkọ mi díẹ̀ ń kà díẹ̀ because I want to come out in flying colours. ó ṣe pàtàkì kí àwọn sáré ṣá. <laughs> ó wá di tiratira báyìí àdẹ̀wá rí nǹkan tí ó jẹ́ dídí ìròyìn báyìí. Rose na your face be this. Ah, màmá ma wọ́n sọ. Ó ga o ẹ kò dà wá nu àdéjọ́ wa náà gba us ẹ ní kẹ́ ẹ wò ọ̀dọ̀ wa mo fẹ́ sáré lọ ra búrẹ́kì sáré inú ìnà kí nù mí kún díẹ̀ ṣé mo ṣe máa padà bẹ́ẹ̀ ń bí ṣá. mo rò ṣọ́ tó ni mo fẹ́ máa lò seriously ọkọ̀ fast bí ọ̀nà ẹ̀kìtì máa lọ tó báyìí. you want to start growing. àbí ìjàlẹ̀wá check on my baby now. ṣé o ti tóbi ten minutes today ni. but wait which kind guy you be you come greet your babe na na na you still wan dey go go make sense now Kunle I no like the way you dey behave I swear down see this girl you get fine babe like this with character o tún want ń treat her like trash kò make sense now. na àbí ṣé obìnrin kankan wà in ọgbà yìí tó fine tó or is there anything in your cupboard to fẹ́ ká you won't understand like seriously òun náà mọ̀ primary objective and ikawa carry which you are trying to study hard on it you understand secondary aspect at least mo n create time from one to level understand i mean mo ti create time mo ti wá bí lónìí. so àwọn wàá carry. You will wá ṣe mí bá kò make sense o me think am well well o make sense o make sense I better go change. seriously i will meet up give me half give me my love this week. let me see you. No matter job, madam, give me share your job something. Okay. I'll call you on phone. I'll call you. Okay. Babe, if you see wetin happen today, Conceal before action. Okotaye Wale I don't even understand the guy. Maybe the guy get tired ni o. Abi Tayo gangan gangan gangan nìkan wà okay. Abeg na the two of them. Guy just a misbehave So then you babe no fit even escort am. But trust me now, I tear her for am what kind rubbish. Ah, o mara you Eh, o ráyè gidi gan-an, Táyọ̀ ló gọ́ ọ tí kò bá kí ṣe pé Táyọ̀ God tí ò gbọ́n tí kankan ó dàbí pé àwọn bóta náà ti orí ẹ̀wé kọ́kọ́ ó ti lose a ní pé òkè fi bọ̀bọ̀ ìsílẹ̀ tẹ̀lé Súnkànmí nínú ah, kúnlé this kúnlé that na wetin her eye see for there kò fara mọ́ náwọn kan sáyẹn dísòwò dẹ̀ máa bẹ̀rẹ̀ mo sẹ́yìn pé nǹkan kan tó ṣe kíní kan ló fẹ́ sọ. nǹkan tó ń ṣe Táyọ̀ yẹn kò ìfarahàn rárá o. Ah. kí ló dé gan-an ah, ṣé fẹ́ fún mi ní wọ́ọ̀jẹ ni ó ṣe jẹ́ pé oúnjẹ tí mi ò fẹ́ jẹ báyìí lẹ́ ń tì sí mi kí sùkọ́ mi bó ṣe wà yẹn kọ́ kó one million lé lórí mi ò tiẹ̀ ní súnmọ́ sàkà níbi tó wọ̀ yẹn wá débi tí màá súnmọ́ bí tí sùkọ́ mi wà mo ní mi ò lè fẹ́. Ah, ah. ẹ̀jọ ṣé o wá fẹ́ kú sínú ìyà ni àbí o fẹ́ bá ìṣẹ́ mulẹ̀. kúnlé tó ń torí ẹ̀ sá káàkiri kò run ẹ̀ ó kàn fi ẹ̀ pa ni babe wise up. sori kúnlé tẹ̀ ń darúkọ yẹn òun gangan ni mo nífẹ̀ẹ́ nítorí pé nǹkan tó ní kí kúnlé wá ṣe ní skul òun ló gbajúmọ̀ ó dẹ̀ yé mi ó yé mi. ah ṣe eh, dandan ni ìwọ náà dẹ̀ fi ilẹ̀. fi ilẹ̀ fírùtù lè jẹ́ bọ́kọ̀ òkú wo ọ̀rẹ́ mi bọ́kọ̀ òkú ti ẹ̀jà rí tó bá wọn ẹ̀gan lè decide láti má máa lọ kíláàsì mọ́ o lè yọ brain ẹ̀ kó yín sáà tiẹ̀ mọ́ títí ẹ̀ kó òun ṣáà ti máa function kò sí nǹkan tó kọ ìwọ ní títí ẹ̀ ń bẹ̀. ọ̀rọ̀ yín ti wá yé mi báyìí ó dàbí pé ẹ̀yin méjèèjì ẹ ti gba rìbá àbí bẹ́ẹ̀ kọ́ òun lè ṣe ń sọ̀sọ̀kúsọ tẹ́ ń sọ̀rọ̀ rádaràda ẹjọ́ yín dẹ́kọ̀ ṣe bẹ́ẹ̀ tí mo bá yín jókòó tájọ́ ń rojọ́ ni. Sukanmi still remain the best and the only option for you. Eh. The earlier the better. Wọ́n ló bí mi àbí wọ́n ló O ti ní problem. Ah. Yes, you sent for me. Taya, how are you? I'm fine. Lórí ọ̀rọ̀ kan tí mò ń bẹ fà láti tọ́jú ẹ̀ náà ni, mo bẹ̀ tí wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí ẹ. I love you so much mo nífẹ̀ẹ́ tọkàntọkàn mi I want you to be my wife yes and my future partner please I'll take I'll take good care of you. jọ kí ni nǹkan tí mo sọ fún ẹ pé ó ń ṣe mí gangan tó ló fẹ́ tọ́jú mi ṣé mo sick ni mo rí báyìí mo ti sọ fún ẹ times without number mo ti sọ fún ẹ wípé mi ò lè fẹ́ ẹ. jọ ṣé tí wà lápò ẹ ni mo ti sọ fún ẹ wípé mo ti níyàn tí mò ń fẹ́ i don't double date ṣó ti gbọ́. wo last time ti máa honour invitation ẹ lélẹ́yìí o. jọ mi tó bá tún wá bá mi sọ ọwọ́ ọ̀rọ̀ burúkú tó ń sọ yìí nǹkan tí máa ṣe fún ẹ lọ́jọ́ yẹn ò ní láìkẹ́ o ṣó ti gbọ́. please love me. excuse me. Arewa um, má bínú wá tí ẹ ṣe honour wa lákì í ṣe ẹlẹ́wọ̀n wá sí gate wá bá wọn sọ̀rọ̀ please I beg you in the name of God. Ah, ṣòre tó bá jẹ́ pé èmi lè wọ̀ ni má sì fún ọ̀rẹ́ mi ní trial ó tiẹ̀ jẹ́ oṣù kan àbí méjì àbí ọdún kan ẹ kó fi wo èèyàn tó bẹ́tà jù nínú òun àti ẹni tó ń sọ please. ó tiẹ̀ ti sọ̀rọ̀ yẹn ó ti sọ dáadáa ó ti ní pé tó bá jẹ́ wípé èmi nìwọ ni ọlọ́run dẹ̀ ṣe èmi ò kì í ṣèwọ̀ oníkálukú ló ní life títí ẹ̀ láti live ṣó ti yẹ jọ nítorí Ọlọ́run jọ nǹkan báyìí ò gbọ́dọ̀ tún ṣẹlẹ̀ mọ́ o níjọ́ tí ẹ bá tún jọ wá sí ọ̀dọ̀ mi mi ò lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀. kànmí torí o ò ní jẹ́ kó sùn ẹ̀ yes since tí ó jẹ́ wípé o love that i'm very sure pẹ̀lú bó ṣe ń ṣe yìí mo mọ̀ pé o sì ń nífẹ̀ẹ́ ọmọ yìí um, you just have to keep pressing on her ìwọ náà mo bí àwọn obìnrin ṣe máa ṣe i know by the time tí o bá súnmọ́ dáadáa to prove love yẹn pé o love yẹn gangan gangan tó jẹ́ kó mọ̀ i'm very sure pé o máa like ẹ ìwọ náà mo bá àwọn obìnrin ṣe máa ṣe. no i i like her so much in fact gan mo ti rán gbìyànjú sí still náà ó ṣe ń yàrí ah ó ti sún èmi o. sọkọ mi ó ti fọ́nbù ìwọ ló fà náà ṣé o mọ̀ pé gbogbo obìnrin kọ́ ló máa láì kí wọ́n ròyìn sí wọn bá wọn sọ̀rọ̀ ìfẹ́ ni yeah you have to prove yourself as a man you're a man o dẹ̀ ń ṣe bí obìnrin see let me tell you one thing as a woman she would want to know your capability pé ìwọ náà bí o dáńtọ́ wọn lè fi ẹ́ yọgàn láwùjọ ló ń ròyìn sóbìnrin. that's true mo kí pẹ̀lú support ẹ̀ ọkàn mi balẹ̀ wípé àgbo mi ló máa jáde ọ̀tá ìgbẹ̀yìn no problem you got my back thank you my friend ma dúró tiẹ̀. ríṣiríṣi pàdé mi láàbùn wàhálà ìjọ má bínú sí mi sórí àánú ẹ̀gbà tó pè mí ẹ̀ agbóyán ti pọ̀ jù níbi tí mo wà sóò mo tẹ̀lé gbọ́ ọ̀kan tó ń sọ. so mo kàn ti wo pé tí bá ma fi lọ́lé lánàá yẹn tí bá ma fi jí láàárọ̀ yìí màá kọ̀ wá báyìí sódà máa lè sọ̀rọ̀ tó ń bá mi sọ lánàá yẹn so alpha náà mo yá mi ti láàkùn. mo kàn wá ní ọ̀rọ̀ lórí iṣẹ́ kan mo wá update ẹ̀ iṣẹ́. owó dẹ̀ pọ̀ gan lórí iṣẹ́ yẹn tó yẹ pé mo mo kàn ní ìdá àkáǹtì náà. sílẹ̀ lórí ìyẹn ń gba ẹ̀. lo àkáǹtì o. ṣé ẹni yẹn lè rí chase. chase chase chase chase chase ẹ bọ chase mo ní. Ah, ọmọ gbé lè mẹ ẹmí ní àwọn onígàdọ yẹ pé wọn ń ju dán bọ kò sí wèrè tó wáyé kí chase náà ló ní but ah, percentage wọn yẹn náà ní gangan ni main issue. so tó bá tilẹ̀ agree pẹ̀lú percentage wọn. kí wàá kí wàá ní percentage wọn. Hmm, percentage wọn gan náà ni pé àwọn máa gba twenty percent èmi dẹ̀ máa mú ten percent tó ti yẹ wọ́n seventy percent tó kù wọlé ni. táwọn bá ti yọ twenty percent wọn tí wọ́n náà ti yọ ten percent ẹ̀jọ̀ máa kí kankan ṣe owó ah. tèmi wọ́n náà ṣáà mọ̀ pé àṣẹ̀ṣẹ̀ jọ ń ṣe business. <laughs> ó yẹ kó mọ̀ pé lọ́ọ̀bì túndé mọ́ lè ah, àwọn owó là ń sọ̀rọ̀ pẹ̀ yìí bọ̀ máwọn rí but àwọn tó tẹ̀mí tẹ̀ tí wọ́n ti gan pa àwọn tọ́lá àkáǹtì ẹ̀gbọ́n náà àdúgbò bíi báyìí lọ́n gbé tẹ́ pa àwọn bíi ẹlẹ́gbọ̀n àdúgbò ni márùn rí tí bá fẹ́ lákàǹtì ẹ̀ lẹ́nu tó bá ṣe owó sí ní ènì ní ènì tó fún wọn ní rìsíìtì lẹ́nu yìí o ó sọ pé ọ̀la wọ́n máa send owó ẹsẹ̀ yẹn ló ṣọ́ jù. ẹ kò sí èrè àbádé mi ó kàn ń dáná owó ẹ̀ òwe sọ́ra owó mi ṣe rí kò sí èrè wàá ṣe èrè ẹ̀ àwọn abẹ́wò máa wọ rí. kéékèèké. bàdó bàdó sílẹ̀ ọmọ tó ń sọ. àwa àlejò àná èmi nìkan ni oh. mo jẹ́ ẹrí ìrànjọ́. owó sílé màmá mi. ọmọ mo fọ o màmá ìwọ náà o. o ṣáà ti rí tó dáa tó dáa ni o mi ò ń mi ò ń mú ṣàlàyé mi ìdẹ̀rẹ̀ bá wọn lágbára Ọlọ́run o ṣáà ti rí Miss George ń ṣètọ́jú bàbá yín. ayọ̀ lórúkọ tèmi o àmọ́ àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní ay pumping àbí Angelico Brigade etí ni tí wọ́n ṣẹ̀rú ti the garden yìí orúkọ pọ̀ àwọn ọmọ ó ti ròyìn fún mi gan oròyìn pa Adékútọ́jí wa mo really appreciate ẹ gan. ẹ má má dá lóhùn òun exaggerate ni o òun ló ń tọ́jú mi. ẹ̀mọ̀ tó bá dé ti tọ́jú èèyàn ó di dandan kí èmi náà rẹ̀ sí pé bẹ́ẹ̀ that's right so òun gangan náà ń bá mi dúpẹ́ lọ́wọ́ ìpè. ìfà torí mi tẹ̀ wá ń ṣiṣẹ́ ń ṣiṣẹ́. tí kò bá ti stop láti máa ṣiṣẹ́. mò ń ṣiṣẹ́. o ti pọ́n débi. <laughs> ọmọ ayé jẹ́ ká àwọn ọmọdé tiwa ó ti yẹ. ẹ wá kí lè máa jẹ kí lè máa mu. bá a ṣe ń bọ̀ lọ́nà àwa ti ṣètò ara. àà kí ló dé mo móúnjẹ sí ibẹ̀ ṣe ń wò mí yìí. Ah, ọ̀rẹ́ wa àti yanjú jíjẹ àti yanjú mímu. ṣo fẹ́ gbọ́ iṣẹ́ tí mo gbà gangan tọ́lọ́run fi rán mi mo fẹ́ lọ ṣe é nulẹ̀ báyìí. kò sí wàhálà oògùn kan tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ ọ̀tá ẹ̀ máa ní problem torí bó ṣe wà yìí ríngìtònù ẹ̀ máa kò ń ṣàṣírí àṣírí tó kí n máa bò ní o torí tó bá jókòó ń bì tí ẹ pa ẹ ọ̀rẹ́ jáde. stop exaggerating. ibi tó wáyé òkè ẹ o ìyẹn tó wá ga báyìí ojú àkọjáde. èmi tó wá tẹ́tí lẹ̀ báyìí èyí tájọ kò sí yìí. ẹ wá bẹ̀yẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ gíláàsì ẹ bẹ̀rẹ̀. Hello ẹ pẹ̀lẹ́ o ṣe dáadáa ni. ẹ sá àwa tẹ̀ ń wo yìí ọmọ ayé ni wá iṣẹ́ ayé là ń jẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé èèyàn kan ló júwe yín fún wa a gbọ́dọ̀ ní irú yín lẹ́gbẹ̀ẹ́ ká tó lè jẹ lọ dáadáa ẹjọ́ ti yé yín bẹ́ẹ̀ torí ẹ̀ la ṣe wá bí ẹjọ́ nítorí ọlọ́run gbogbo assistant ẹ bá lè ṣe fún wa la ṣe wá yìí báyìí. ẹ ṣe baba aláfikún ṣe rí iṣẹ́ ń ṣe gangan jigolo ló ń pè iṣẹ́ tó ta lẹ́nu gan ni o tẹ bá lọ sórí facebook instagram ẹ máa bá ní everywhere ṣe bí a máa ń ja epo eh, fáwọn yàrá àwọn nnpc a máa ń ja epo fáwọn yàrá yé bàbá a fẹ́ gbéra a fẹ́ sora máa rù lóògùn ẹrù tóyìnbó bá rù ọrùn á wọ̀ àbá a fẹ́ hàn mú bí bàbá wa gangan bàbá àṣàlẹ̀ wa gangan a fẹ́ gbéra. láfikún kan tó sọ sá ṣe rí nǹkan tá a fẹ́ gangan lè tẹ́kùn tá a bá ti ń ṣá fọ́tò yẹn sí Instagram tá à ń ṣá sí Facebook tá à ń ṣá sí Twitter gbogbo ojú tó bá ti ń wò bàbá àfẹ́ kí tálíkà máa wò ó ti yé yín ojú tó bá ti ń wò tó jójú olówó tó jójú ìyàláyé tó bá ti fojú kàn báyìí káàdì ẹ ọmọ rèé. bàbá tá a bá ti ń kọlù wọn kọ́ máa kówó fáwa káwa máa rówó ṣayé. ẹ mọ torí àwíjàre jẹ́ kí tọgbẹ́ mọ́ yín lẹ́nu iwájú èmi sàn gírí làgírí iwájú mi náà lẹ́wà yìí ẹni tó mú yín wá orí sọ ọmọ ayé nìyí bàbá ayé lẹ bá ń jókòó yìí. ayé olúgbọ́n èmi ni mo ṣe fún wọn tó igúnrégé nígbà tó da ayé àrẹ̀sà èmi kan náà ni wọ́n bá ń jókòó ayé ọ̀ràngán àga èmi náà ni mo ṣe kò sára tí wọn ò lè dá ẹnìkan ń bẹ lókè lóòótọ́ tá à ń pè lárúgbó ọjọ́ èmi la dàgbà mọ́kù bó bá wùn mí mo lè di kékeré bẹ́ẹ̀ wá lọ́la mo lè darúgbó bó tún dọ̀tún la mo lè kódà kò sí ohun tí wọn ò lè dì ẹ lè débi kó ṣe pé rinlẹ̀ bá ní dúró èmi kan náà ni ẹ fọkàn yín balẹ̀ ẹ ṣe rí ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́ jìn ẹni tó kó síbẹ̀ náà ò dá lápá ọ̀nà gangan lẹ́wà kò sí kókó lẹ́fọ̀ọ́ ẹ fọkàn yín balẹ̀ mi ebi ń tẹ́ ẹ nílẹ̀ fẹ́ fi wá ń tẹ́ ẹ ní. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ àwọn ìyá ayé tẹ̀ ń wí náà àwọn náà níbi tí wọ́n ti ń gbà tán fi ń dìyà ayé iwájú wa náà ni bọ́ọ̀ báyìí ti rèé kọjá iwájú wa wọn ti rọ̀ náà gbà àbí ẹ fẹ́ dán mi wò ni. a lè dán yín wò ẹ ẹ lè lára sà dán yín wò kẹ. ọ̀hún bí mi rè. ẹgbẹ̀jì tó nóun lòun lóògùn èmi ni mo sa àgùn fẹ́gbẹ̀jì kí wàá ló tún kù. <laughs> ẹ fọkàn yín balẹ̀ ẹ wò mí n tẹ́ ẹ fẹ́ ṣe ti yé mi. àmọ́ ẹni tó mú yín wá ó ti ṣàlàyé ohun tẹ̀mí ń gbà o àbí kò ṣàlàyé. Ah, ó ti ṣàlàyé ah. ó ti ṣàlàyé. mo ń bọ̀. tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ owó yìí náà máa yí fẹ́ wọ̀ gbòòrò nítorí kò fún mi time jẹ́ kó jà mí dé wọ́n má wọ̀ọ́rì. inú mi gbẹ náà ó lè bá wá mins mi wowó yìí jáde náà tọ́jú ẹ bá dé dé wàá dé máa ṣètò wọn padà. Ah. okay we'll see what we can do. I appreciate it. ṣé o ti tán. mo tún wá fi mú mi mọ́lẹ̀ náà nìyẹn. Eh, ṣàṣà lè máa lọ ń ah, a lè máa lọ àti mo ti gbọ́rọ̀ owó. ẹ̀gbọ́n lórí ọ̀rọ̀ àkáǹtì tí mo sọ fún yín yẹn tí mo ṣàlàyé fún yín yẹn òun ni mo ní kí n mú nígà mi náà wá so mo dẹ̀ fẹ́ kó máa dàbẹ́ pé láti lè pé pé iṣẹ́ èèyàn kan kò sí bẹ́ẹ̀ èèyàn kan wà ń bẹ̀ fẹ́ kó jẹ́ kó jẹ́ sì ń sọ pé ẹ̀yin tẹ́ máa iṣẹ́ líle òun tó ní iṣẹ́ líle èmi tí mo wà láàrin ilé mi fẹ́ kó jẹ́ pé àmẹ́ ẹ̀ta náà làwọn àmì báyìí sọ́dọ̀ àmọ́ àlè ráyè sọ̀rọ̀ tẹ́bí tí ń dẹ́ máa fi lọ bó ṣe yẹ kó yé lọ ni mo ṣe ń gbé kí wá rí yín pé ẹni tó níṣẹ́ líle o kẹ́rìbọ̀dì dẹ̀ lè sọ òun kan tó bá ní láti àti pé táìmù tó máa ṣe ṣe owó táìmù tó dán dẹ̀ máa jáde. Mm. kò sí problem kékeré ni gbogbo yẹn. um office i am very sure pé wàá ti ṣàlàyé fún bí percentage ẹ ṣe máa lọ mi máa gba forty wọ́n máa gba ten oná dẹ̀ máa gba fifty tó kù kí gbogbo wa ti lówó ká ṣe kíni ká ti bí happy kémi ti lówó kí wọ́n ti lówó kóná ti lówó kí gbogbo wa ṣe kíni kí gbogbo wa ti jọ lówó àbí. forty percent yẹn pọ̀ nítorí mo ti bá ọ́fíìsì sọ̀rọ̀ àdẹ̀jẹ̀ jọ ń ṣiṣẹ́ ìbáṣọ ó dẹ̀ ti ní twenty percent ní ọ̀ ẹ má wọrí ẹ má wò ó pé iṣẹ́ yẹn ṣì ń lọ o a máa jẹ́ kan lẹ́yẹ yìí. èmi kàn máa ń láìka àwọn iṣẹ́ tó bá ti ṣá prapra. Mm, kò ń ṣe é ní nàánú yìí. tí ń ṣe àwọn iṣẹ́ ṣàkúṣàkù ètò ṣá prapra anyway pẹ̀lú nǹkan tó sọ mm, jẹ́ ká ṣe ń tàtì ó ti yẹ dúró lórí tàtì. ẹ̀gbọ́n o èmi gangan ni màá sọ pé bí a pé mistake yẹn wà lẹ́yìn because èmi àtòun ti jọ sọ̀rọ̀ mo dẹ̀ ti já tẹ́lẹ̀ pé twenty percent gangan ni owó yẹn pé èmi ni màá mú ten percent tó máa fi jẹ́ thirty so òun fún àyẹn náà dẹ̀ máa mú seventy òun gan jàlá ṣàlàyé fún mi pé iṣẹ́ tó ń kọ́kọ́ ṣe pé àwọn kan lòun kọ́kọ́ fún pé bàwọn yẹn fuck up ni pé èmi àti ẹ̀dẹ̀ ti jọ ṣiṣẹ́ bí iṣẹ́ kan sí bí méjì tó dẹ̀ bó ṣe lọ pé iṣẹ́ wà òkè èso pé kò ń mú iṣẹ́ ìwà bàmí mi dẹ̀ ti já pé mo láwọn ẹ̀gbọ́n kan ládùúgbò tó yẹ pé iṣẹ́ iná làwọn náà ṣe pé ọ̀dẹ̀ ń fuck up rárá tẹ́pẹ́ iṣẹ́ náà lọ ṣe dọ́fi wá wọ́n tó dọ́fi wá everything mo ṣe ní pé kí n mú wá bá yín. wá ń gbọ́ àjọ nínú afẹ́fẹ́ àjọ nínú afẹ́fẹ́ àwa gangan ni a máa bá afẹ́fẹ́ sọ̀rọ̀ wá ṣe kìnìún abẹ́ àmú ah, ẹ wọlé ó ṣáà ti wọlé ni ó ti yẹ kówó ti wọlé ká ṣáà ti lówó ká ti wà òkè ojú bẹ́ẹ̀ lọ o torí pé ìwọ náà òun lọ́fíìsì mo ṣọmọ tí yóò ṣe kí n lọ́wọ́ mi mo dáadáa ni ó ti yẹ máa ṣe fún ẹ twenty bọ́ má gbàgbé àdéhùn tí bá ti ṣe lè fún ẹ gbọ́dọ̀ mú mi wá o. ìyẹn ìyẹn ń ṣe wàhálà táyìn bá ṣáà ti yọ twenty tí ọ́fíìsì náà yẹ tán ni seventy percent èmi ṣáà ti pẹ́. gbogbo ètò kù ó kéré bọ́ pé àní jẹ́kanlẹ̀ yẹ ìyẹn gan-an ẹ máa fíìlì ẹ̀. sí wàhálà káà ti lówó kò sí ẹ kí n ti lówó kí wọ́n ti lówó kó náà ti lówó gbogbo àṣekí ni ká ti dolówó kó ṣe lọ nìyẹn ẹ ṣe fàájì àbí fi í sí. òkè òkè àìmísí máa mú sí o lady da. ẹ wo the fact pa wá síbi báyìí lè ní pé a fẹ́ bá yín sọ̀rọ̀ kò mí pé Táyọ̀ ló rán wa wá o òun gan tiẹ̀ mọ̀ pa wà ń bí èmi kàn rò pé ah, èmi lẹ́ni tí mò ń fẹ́ náà ẹ̀yin náà máa lẹ́ni tẹ́ ń fẹ́ kí ló dé tábà lè bá ọ̀rẹ́ wa sọ̀rọ̀ ó yẹ kí lè bọ́ra yín sọ̀rọ̀ náà kí ló dé. sẹ́ẹ̀rì tábà sọ ń pè nǹkan tẹ̀ ń sọ kò yé wa irọ́ là ń pa o but to be candid àwa náà ń bá sọ̀rọ̀. mi ò sọ pé ń bá sọ̀rọ̀ because kálẹ̀ ń bá sọ̀rọ̀ ló yẹ ká ti rí effect by now ó kàn ń disgrace ọ̀rẹ́ everywhere ni kò lè pé ní time tó hùn kò lè lọ kí n lè kò lè bá sọ̀rọ̀ who does that. àbí tó bá dẹ̀ jẹ́ pé ó ti lé lómi promise kóun fẹ́ fẹ́ ni kóun sọ fún un kó máa lọ títí ẹ̀ kóun kó máa lọ títí ẹ̀ kí ló dé kó ṣe dandan náà. ẹ ẹyin ladies ẹ jẹ́ ká ṣe sùúrù ó ti yé wa bẹ́ẹ̀ tí n bá sọ pé mi ò mọ bọ́ọ̀rọ̀ yín ṣe ń fi o irọ́ ni mo ń pa àwọn náà ń gbìyànjú à ń bọ̀rẹ̀ wa sọ̀rọ̀ torí pé àgàn wo bó ṣe ń lọ ó ti yé yín bẹ́ẹ̀ àmọ́ fẹ́ẹ́ kẹ́ mọ̀ pé ọ̀rẹ́ wa lágídí gan yes àmọ́ bó ṣe wá lágídí tó ó tọ̀rọ̀ jìnnà sẹ́nu ẹ̀ rí i tábà tí wọ́n bá a sọ̀rọ̀ ó máa ń jẹ́ ká understand pé ọmọbìnrin tá à ń sọ yìí òun nífẹ̀ẹ́ òun fẹ́ràn ẹ̀. ẹ wò ẹ wò wèrè sún wèrè sún tán bá sún wèrè kun ògiri nígbà mi á bùyàn jẹ o. tí Táyọ̀ bá yarí mọ yín lọ́wọ́ ẹ̀ ó máa tó yín gbogbo. ọmọkọ́lẹ̀ kó tún máa sọ ògbélé ẹ̀ máa máa fi iná gbé wa náà a máa ṣètò ẹ̀ náà ni ṣó yẹ okun ó wuru ká wá wuru náà sórí Káyọ̀dé iṣẹ́ ikú sùn wa lọ́wọ́ báyìí báyìí lẹ́yìn bá ń pa náà lọ́wọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ sórí ìtàn sọ̀rọ̀ àti kọ̀ọ̀dà tó bá tẹ̀ tí ń di wèrè sùn wèrè sùn ọ̀rọ̀ yẹn ti ń lágbára. Ọlọ́run ṣé wọn ò nífẹ̀ẹ́ Kúnlé ni mo nífẹ̀ẹ́ ni ẹ́n kí ló wá dé tó wá ń fi ìyà ìfẹ́ tó fi ń jẹ mí báyìí ah! ṣé kì í ṣe wípé gbogbo ọ̀rọ̀ táwọn ọ̀rẹ́ mi ń sọ bá fẹ́ ṣe mọ́ mi lára báyìí ìwọ Ọlọ́run kọ́ mi mọ́ ṣe é. gbádùn ẹ̀ tí léyìí tún wá yàtọ̀. in fact ó wá tòmí lọ́ra jẹ́ báyìí ó wá tòmí lọ́ra jẹ́ báyìí wọ́n á bọ́ láti cloud kan lọ sí cloud kan ó kàn jẹ́ pé wọn practice slave trade mọ́ ni èmi fúnra mi báyìí máa kọ̀ lọ síbẹ̀ máa ní ṣẹ́rí bọ̀bọ̀ ìgògògògò ni mo fẹ́ ra o ó ní mo fẹ́ kówó lé o in fact tí bá wá ra ẹ̀ tán báyìí àti má rẹ̀ pa wàá máa ṣí gate wàá máa ti gate wọ́n ló máa wọ bedroom ni wọ́n máa jáde bedroom ìwọ ló máa ṣe cleaning ni wọ́n máa ṣe gardening gbogbo iṣẹ́ ilé pátápátá ìwọ ló máa bá mi ṣe. because ah jọ òun try títí environmental ilé ètò ya. sẹ́ni mo èmi náà wà lóògùn nǹkan tẹ̀sán yìí bọ́yọ̀ ogun kọ́yẹ́ kan ló pọ̀ jù àìwọ́n tó lógun slave trade àwọn iṣẹ́ bẹ́ẹ̀ ò lè ní sálárì lórí tí àwọn post bíi post general manager tó yẹ pé ẹ máa máa sanwó mi dáadáa má dẹ̀ máa fọ́ yín dáadáa. wòṣù general manager yẹn ó ń bá yọ̀kan manage ni bọ̀ tó bá jẹ́ pé òun ló ní nǹkan ẹ̀ fúnra rẹ̀ wọ́n náà wò náà tó yẹ pé òun ló ní nǹkan ẹ̀ fúnra rẹ̀ tí ò sí pé yọ̀kan bẹ̀ẹ́dù what are you managing? wàá gbé tún ni wàá di mario ni so don't worry torí iṣẹ́ tá a ṣe yìí a máa ṣe replay ẹ̀. ẹ̀bùn ní gbogbo nǹkan nílé ayé yìí o inú mi kàn ń dùn ní orí mi wú ni ọ̀hún fowó rà. ṣe rí èyí tí mo pọn wá sí ibà ibà mo pọn dé next time tá a bá máa meet máa pọn dé bíbá yẹn tí bá mú yín. tí o máa ṣe pé johnny tí mo fẹ́ lọ lọ́la ni àbá ṣe replay yẹn lọ́la ọlọ́la ìgangan but ó bá ní kò tí ì bàjẹ́ jẹ́ kí n lọ kí n dé ṣé bí mi náà ṣe ń lọ títí ẹni mo máa rò jù tí bá wá dé àmọ́ a lọ fún two weeks ní South Africa èmi àti ẹnì kan ni o. bí a ṣe ń tún mọ ọtí kí ló dé fífọ́ ní gbogbo ilé ayé mi ah, ah. mi ì ní ṣe ẹ̀kọ̀kan láyé mi tó fífọ́ náà. kí ló dé ah. wó ra náà ẹ ṣe kínní díẹ̀ díẹ̀ hmm. jọ. jim alaika àlèpàdé ṣe é. <laughs> má jà ṣe eh? má jà ṣe ṣe ti gbọ́ má jà ṣe ó mú nǹkan ẹ̀. Eh? mo need láti prepare fún journey mi but kí n tó lọ hmm, okay what i'll do is máa fún ẹ lówó uber má gbọ́ ọ̀kadà o má gbọ́ ọ̀kadà o wọ́n fẹ́ lówó tó máa fi gbé uber tó bá ti gbé uber in fact bóun délé báyìí wọ́n bá tó bá gbọ́ lórí fóònù ẹ̀ báyìí aláti. o ṣá prapra. aláti ni yàtì. mo ti mọyàn lọ́lọ́. so jọ tó yẹ kó tẹ́kì ara ẹ̀ dẹ̀ kí nìyẹn mo ti fi àkókò sí téńpé no go area fún ẹni bọ́ọ̀dì. jọ torí ọlọ́run wo ọkọ tó yà á jẹ tí ò lè fọ ọmọ jẹ please. so ṣáàrì ìṣẹ́lú làlákọ̀. ọtí <laughs> ẹ̀jẹ̀ kí n kà gbà má gun ọ̀kadà o ṣó ti gbọ́ o ti kọjá level àwọn ọlọ́kadà. kò ní yẹ ọ̀kadà eh, uber ni. so please tí bá ti dé yẹn la máa mú bọ South Africa in fact wọn lọ fi yẹn ṣe kí ló fi relax kí ló fi mọ kí mood mi kó tún ìtútù ṣe dáadáa ẹ ṣó yẹ àwọn kí lọ fi lè kí lọ fi lè relax nerves ni so please go take care rẹ o and i will miss you i will miss you. Ayo. ayọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ayọ̀ ẹfẹlẹ ngba ngba ngba ngba ngba dẹbi gbadadi ngba lọ́wọ́ náà sọ wọn yà díẹ̀ ẹ ti pẹ̀kú ẹ̀dá jẹ ẹ̀pẹ̀yẹ ẹ̀dá jẹ pààrọ̀ gidigba lẹ́gbẹ̀ẹ́ wálé fún bàbá yìí à wò ó tó tó tó tó wọn ní ó kù díẹ̀ kó bọ́wọ́ ìkànnà ọwọ́ òní yọ borí ọwọ́ ó kù díẹ̀ kó bẹsẹ̀ èékánná ẹsẹ̀ kì í yọ borí ẹsẹ̀ ìwo ẹtu kì í yọ borí ẹtu ìwo wọn kàṣà ìsúnmọ́ wọn lápò ìwo wọn. èèmọ̀ rẹ o ẹ dákun ẹ̀yin ọmọ mi nígbà tó di pé ọ̀rọ̀ yìí ò ṣẹlẹ̀ kó tó di báyìí ẹ ẹ bó o ló ṣe ṣẹlẹ̀ níbo ló ti bẹ̀rẹ̀ gan. bàbá láti ojú oorun ni ó kọ́ ẹ dé tají bẹ́ẹ̀ dẹ̀ sì ń pariwo o ló ń pariwo àbá. ibi ẹ́ńjì mọ́tò tó ti ná. ẹ ẹ ó ń pariwo ni. kì í ṣe ṣe pé ẹgbẹ́ yabì kan kẹ́ ẹ tó mọ́ ọ gbé bọ̀ níbí. Ah, rárá. Ah ká wí fúnni ká gbọ́ àwọlé alára ká sọ̀rọ̀ fúnni ká gbà òun níyì ọmọ èèyàn àwí ìgbọ́ àfọ̀gbà ní mú ní tìka àgárèbọnu ọmọdé yìí ti jẹ́wọ́ òun ni iṣẹ́ òrùka ni kékeré lata kéré ti fi ṣọkọ ojú ẹ rórùka yìí òun lẹ́ẹ̀ tì bọ ọmọ ọ̀ka ẹsẹ̀ yín kọ̀ọ̀kan nígbàkigbà tẹ́ ẹ bá fẹ́ bá obìnrin lájọṣepọ̀ bẹ́ẹ̀ bá ti lè tìbọ ẹsẹ̀ yín obìnrin yòówù kó jẹ́ bẹ́ẹ̀ bá ti bá lájọṣepọ̀ yóò mọ̀ dùn mọ́ ni gbogbo ilé ayé rẹ̀ ó di tiyín oríire tí ń bẹ lára obìnrin ọ̀hún ó di tiyín àìsìkì tí ń bẹ lára rẹ̀ ó di tiyín nù látòní lọ àmọ́ ẹ wá gbọ́ o èèwọ̀ kan ṣo ló ní o èèwọ̀ ọ̀hún ni pé bẹ́ẹ̀ bá ti fi sẹ́sẹ̀ ẹ gbọ́dọ̀ yọ o wípé ẹ bóbìnrin ní àjọṣepọ̀ èèwọ̀ ni ìdí tẹ́ ẹ fi gbọ́dọ̀ yọ ọmọ lẹ́sẹ̀ ní nítorí ó ṣeé ṣe èèyàn á máa pàdé alágbára bíi tiẹ̀ ǹjẹ́ ẹ bá pàdé alágbára bíi tiyín tí ò bá sí kínní lẹ́sẹ̀ yín tẹ́ ẹ bá lọ lájọṣepọ̀ pẹ̀lú rẹ̀ ewu ńlá ń àmọ́ ẹlẹ́dàá yín ò ní jẹ́ ṣiṣẹ́ ọwọ́ sì yín dà òun rèé o yóò jù yín ṣe o bá a ṣe ṣe fún lúgbọ́n tó mú lúgbọ́n lára yóò mọ̀ yín lára. àṣẹ. àwa la ṣe fárẹ̀sà títí yẹn fi dùn yóò dùn mọ́ yín. àṣẹ. ọ̀rọ̀ ọ̀gbọ́n àga ọ̀gbẹ́yìn odò lóríire ẹ̀yin náà odò lóríire. àṣẹ. látòní lọ ẹ mọ̀ dẹ́jà o èèwọ̀ tí ń bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ a fẹ́ bá wọn lájọṣepọ̀ ẹ kó mọ̀ wà lára yín ní gbogbo ìgbà ẹgbẹ́ àbẹ́ ìdáhùn ó yẹ mọ wí tẹ̀lé mi ẹ mọ pé bí oṣó ń dún kororo oṣó ń dún kororo gbógbìgbì ń rí gbì gbógbìgbì ń rí gbì bí kowó ènké kò kàn mí bí kowó ènké kò kàn mí. ó ti jẹ́ ẹ̀ àbí wọn ò wí fún yín jọ́tẹ̀ wá ni mo wí àbí wọn ò wí kí ló dé kó tó jẹ́ ìwọ. Ah, mi sọ fún wa mi mọ kó tó dé tí ó fi yọ òrùka lẹ́sẹ̀ mi mọ kó tó ṣe ó yọ òrùka lẹ́sẹ̀ ni òun kò sórùka lẹ́sẹ̀ mi mọ kó tó ṣe kò sí kò sí bẹ́ẹ̀ kò sí pé mímu kó tó ṣe. bàbá ìjọ tó lọ kí ni nǹkan tá a máa wá ṣe gangan báyìí. solution. ah ẹni tá a lè ṣe aṣọ tó ya ti ń rẹ́rìn abẹ́rẹ́ wọn ò lè ṣèlérí pé ń báyìí láà ṣe àmọ́ wọn ó gbìyànjú lórí rẹ̀ ewúrẹ́ ti wọ̀sọ̀ ya aláwo báyìí ọ̀rọ̀ dọ̀rọ̀ sùúrù ni o ìtọ́jú rẹ̀ ó gba sùúrù yóò dúró síbí fúngbà díẹ̀ àá sì rẹ́ nìkan nínú yín tí yóò mọ̀ ọ́ tọ́jú rẹ̀ ó fẹ́ mú gbá ó fẹ́ má wò bó fẹ́ tọ̀ bó fẹ́ ṣu onítọ̀hún ní ọmọ gbé lọ nítorí kò lè dìde ńlẹ̀ báyìí o. ìgbà ìpọ́njú làmọ́ rẹ̀ ìyẹn náà dáa ọ̀rẹ́ àdúró tì wọ́n jọ ṣe kékeré nígbà tó dàgbà làmọ́ra. ṣé ó rẹ̀ bàbá ẹ má dá lóúnjẹ rẹ òun ló máa òun ló máa dúró ti torí àwọn méjì ṣe wọlé wọ̀de. ọ̀rẹ́ àti kékeré yà. ẹnìkan tiẹ̀ dúró ẹnìkan mọ̀ lọ wówó wà nítorí ẹ náwó. kí mi lọ gẹ́ tó kí ló máa ń ṣe ẹ báyìí nàbí sàmúyí ń débi báyìí kí ló máa ń ṣe ní sùúrù fárẹ̀ balẹ̀ jáde ẹjọ́ bẹ́ẹ̀ ṣe kíkọ́ ni àfárẹ̀ balẹ̀ jáde. bó bá ṣe pé ààrẹ ni tí ó dúró ẹ mọ gbẹ́rù yín lọ. ìwọ lọ wẹ ẹnì kìíní ní sùúrù. ẹ mọ gbẹ́rù yín lọ ẹrù ẹrù pápápá mo ń bọ̀ jẹ́ ẹ̀rí bàbá mi ń bọ̀ jẹ́ ẹ̀rí bàbá náà dúró náà mi ń bọ̀ jẹ́ ẹ̀rí bàbá jẹ́ ẹ̀rí bàbá dúró náà mi ń bọ̀. ọ̀rẹ́ mi ṣètò má jẹ́ parọ́ fún ẹ o mo fi pé ọmọ ilé gbà rárá o because gbogbo bíbọ̀ bẹ́ẹ̀ ṣe ń máa ti tẹ̀ tí kò kí n fún ní kò ń fún látẹ̀ńṣọ̀n bọ̀bọ̀ yẹn kò kéré tiẹ̀ o still náà bẹ́ẹ̀ fẹ́ kú lórí bọ̀bọ̀ yẹn ni o mo dẹ̀ gbọ́ pé in fact pé one year ni bọ̀bọ̀ yẹn fi toast gẹ̀rẹ̀ yẹn kó tó di pé gbà. ọdún kan. yẹ́pù one year ní ah, ah. ẹ stubborn gan torí ọjọ́ tèmi náà rí lédi yẹn tá a lọ sí mọ̀ pé ọmọ yẹn ó máa ní nǹkan nu pé ṣojú pàìpàì yẹn ṣọmọ gidi bẹ́ẹ̀ lọ títí ẹ̀ náà ẹ lè fi géètì gba lẹ́sẹ̀ lọ́jọ́ tá a yẹn torí she is a very stupid girl kọ́mi n hmm. bẹ̀ ní àìdíà kan. kí ni nǹkan náà. Hmm, mo kàn fẹ́ suggest bí a kò máa fẹ́ búkì yẹn. búkì mo ṣe pé mo like búkì but búkọ̀ ṣe máa ń múra búkọ̀ máa ń múra yamayama ó máa tọ́ gbogbo everything you know. ó máa ń múra bí aṣẹ́wó ó kọ́ máa ṣe gbogbo ẹ̀ ó máa pọ́n gbogbo ẹ̀ kọ́ máa you know. ó ah, dẹ̀ like owó ọmọ bẹ́ẹ̀. kàn mí ah, búkì ò kì í ṣe ọmọ burúkú ọmọ dáadáa ní búkì eh, ṣé ìwọ náà ò kì í rí nígbà tó bá ń bẹ sọ̀rọ̀ ọmọ tó ní ìwà ìrẹ̀lẹ̀ ọmọ yẹn ọmọ tó dáa ló máa jẹ́ tó bá fẹ́ ó máa tún ayé ṣe o. òótọ́ ló dé sọ bọ̀ tí bá bá sọ̀rọ̀ tí kò bá gbà fún mi kan kí ló bá lè fẹ́ kí n fún. kí a gbà fún mi. Ah, báwo lè ṣe mí. kí a gbà fún mi. Hmm? try try. wàhálà ìmọ̀ wàhálà ìtì máa ń pọ̀ jù lẹ́kọ̀ọ́ máa fi like three hours mọ́ra. ó kun pẹ́ bí bọ̀ tí bá. But Pauline mă tu va pa singur, că mă tam dus mă tu. Ce o vei că look to you. Freda că ne bi e cum că mă time, money to look good. Looking good is a good business. Yeah. yeah. <laughs> ẹ̀gbọ́n àǹfààní àwọn kí ló á kùn àtijọ́ta ni mo ti ń ṣàì nọ́mbà yín ẹ̀ big call mi. ẹ wo èmi ò ní pa á fún yín o ẹni tó lo ni mo mú wá bá yín yìí. ọ́fíìsì um, ò ṣe máa bá mi ṣiṣẹ́ náà ó dẹ̀ mọ̀ mí náà torí owó yẹn kàn hang sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi yẹn tó wà lókè òṣàmọ̀ ọmọ máa fún yín lówó yín relax. ẹ̀gbọ́n ẹ wo iṣu ti wà lórí owó yẹn gan-an bẹ́ẹ̀ mi dẹ́ ṣe wàá yìí mo ti ra bá pa mo dẹ̀ ti lọ́jà àwọn ọmọ sóòtẹ̀ ẹ̀yin náà dẹ̀ mọ̀ kó tẹ̀ máa gbowó. mo ti ọ̀dà mọ́tò gan nínú káṣí náà dẹ̀ ni màá ti clear ogo bíìsì ẹ̀mí dẹ̀ tí káàṣì gbà. lórí owó ti dì. <laughs> mọ́tò <laughs> o ti ra mọ́tò. ẹ̀gbọ́n ṣó fọ́nì sẹ́yìn. ó fọ́nì gan. ẹ má jò fọ́nì sẹ́yìn ńgbà ti sún èmi èmi gan mo fẹ́ di ó náà steering tèmi ni. um actually sorry tí ìwọ bá mú mi òun mọ èmi dáadáa ó dẹ̀ trust me um ó pẹ́ jù ten o'clock ní ọ̀la ẹ máa rí owó yín ẹ máa bá owó yín nínú àkáǹtì yín. ẹ̀gbọ́n john torí tán lẹ má yẹ kó ju ten ilé ẹjọ́ ẹjọ́ kàrà láti yẹn náà mo fi bẹ̀ ó jẹ́ ẹ̀yin gan ni. ṣé má bá mi ṣiṣẹ́ náà. no problem ara láti. tóun bá tiẹ̀ trust tó yẹ kí wọ́n trust mi náà ara láti. ókè wàá wà kó sílẹ̀ yà ah sure aláàtì ló kéré jù. àṣẹ ìbẹ̀rẹ̀ wọn wà báyìí. ten o'clock lọ́la mara la àti mara la. o ti fún ọ lóun wọn ni. Um, kọ́ni uh, owó yẹn hang ni ọmọ ọ̀rẹ́ mi tó wà lókè yẹn lẹ́ẹ̀kọ́ ti jù but mo wà very sure pé sọ́wọ́n máa fi dá lóun máa jù wọ́n á rò wọn lọ́la um, come to take of it kọ́ni ibo làwọn pípù yìí àwọn kéékèèké yìí ibo ló ti ṣe ìṣẹ̀dé <laughs> eh, imagine òun ti gba owó ó ti lọ ó ti lọ ń gba òtẹ́ẹ̀ ó ti lọ lọ́ọ̀jà àwọn ọmọ sóòtẹ́ẹ̀ ó ti lọ ń ra bàpá ibo ló ti dé ó ti lọ họ́dà fún mọ́tò òun ò fẹ́ gbé uber mọ́ ó ti rí uber gbé inú ẹ̀ ò dùn. <laughs> fún wọn lé ọmọ ẹgbẹ́ ló ń ṣe wọn àwọn ọmọ ìṣòwò pẹ̀lú ẹ̀yìn sẹ́yìn eh. àná láti yọ ọ̀ṣọ́. irú ìlú ṣì ń yà látàárọ̀ o ti ṣètò o ti fẹ́ ṣètò. thirty five ti fẹ́ẹ̀ débi o wà ní sùúrù díẹ̀ mo fẹ́ sáré gbé báàgì mi lọ́dọ̀ tó sí. mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ gbé báàgì ṣé ibì kan náà lẹ́jọ́ ń lọ ni kí n tiẹ̀ ẹ wá ṣé mi fẹ́ fèmí nìkan sílẹ̀ ńlẹ̀ ni ok pé kí mi náà kó kí mi kìlọ̀ bá wù mí ẹ nìlá nìkan fi mí lẹ̀ ńlẹ̀. Ah, Olúwa. Hello? Báwo ni? ṣé wàá gbà. in fact my pity mi ọ̀bọ client mi ọ̀bọ yẹn ya wèrè gan as in ọ̀bọ yẹn ó ti ya wèrè jù àjọwà lórí dọ́kan láti jọjọ́ yìí five k ó tún ní pé four k mo ní kò tẹ̀ fún mi ó bá tẹ̀ fún mi ní three doors gan ma gbà bẹ́ẹ̀ ó tún ní pé rọ o mo tún bẹ́ẹ̀ sí two k ó tún ní pé rọ ọlọ́wọ́ ẹ̀ gan to bá fún mi ní five hundred gan màá kà sára bẹ́ẹ̀ ni o. ó le tó yẹn ni. Ah, àwọn ò lè rí bẹ́ẹ̀ lọ mẹ́rin ìfà lọ́kàn ń béèrè àwọn dọ́kúmẹ́ntì òṣìkan lọ́wọ́ mi. ó dẹ̀ fún mi níṣẹ́ ó mọ̀ kémi súnmọ́ dáadáa kí n fún ní FMT. bíkíbíkí. olúwa ló ní búkè olúwa ló ní búkè ṣé áńgẹ́lì ọlọ́run kan ló gbé ẹ wá a ti ń sọ̀rọ̀ bí èmi àti bọ̀bọ̀ ṣìgò ìṣe máa jẹ indomie kó lọ sí kíṣìn kó lọ sí indomie ló kọ tó bẹ́ẹ̀ mi rújọ ìsìn tó wá wáyé indomie no yeah semo yes ṣòro ọbẹ̀ tó bá wá sí ní ìjẹta ṣe wà nínú freezer kò tí ì bàjẹ́ okùn máa bá wa ro semo tó fẹ́lẹ́ àwa hmm? jẹ́ ṣòro tèmi bá ti wá jẹ tán máa fomi tútù sí i tí bá ti wá fi sí máa wá jáde máa fi ẹ̀yìn méjèèjì sílẹ̀ nǹkan tó bá wù yín ni kẹ́ ṣe o ẹ bá máa wo tẹlifíṣàn mm-hmm. ẹ bá máa play music kẹ́ pariwo kẹ́ sọ bí di club mm-hmm. ẹ bá gbọ́ inú bíbá yìí kẹ́ ṣe eré yín kẹ́ ṣe love in the moon mm-hmm. tó bá wù yín délé wọlé o kẹ́ wọlé o kò ké mi o. bùdá báyọ̀ wàhálà yín pọ̀. omi sẹ̀mó. sẹ̀mó. ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ ẹ wá pàṣẹtì ìdẹjọ nínú owó ọmọ nígà mi yìí ti pọ̀ jù náà ah, ẹ wá ẹ̀kọ́ lè máa bẹ́ olówó ẹníyàwó ẹ wù ah, ẹ lè máa bẹ́ olówó ẹníyàwó. Ah, wá ọ́fíìsì ọjà bọ́ọ̀sì ẹnu ni ojú mi ló ń wò bẹ́ẹ̀ ó dẹ̀ ń wò mí bẹ́ẹ̀ wá kí ló ń bá mi pò gangan ṣó o mọ ilé mi fi sẹ́tù omi tí mo ná lọ́tún omi tí mo ná lọ́sì ni kó tó di pé mo transfer owó fún ẹ̀yin. alẹ́ sẹ́ẹ̀tù. Ah, láàrin ọjọ́ mẹ́ta ẹgbẹ́sẹ̀ fún mi ó dẹ̀ fún yín lówó owó tí mo fún yín ò tó yín ni mélòó lára yín gan. ẹgbẹ́ ẹ kò yọnu percentage owó tèmi o ṣẹ́yìn tó bá dọ́là tó mi ò bá pé nǹkan tí màá ṣe fún yín ní láìkẹ́ o. wá kí ló fẹ́ ṣe fẹ́ mi. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni wàá ṣe báyìí bàbá ṣe báyìí no be today now. ní sùúrù ní sùúrù. bàbá lè jẹ́ jẹ́ ló fẹ́ ṣe fẹ́ mi. ọ́fíìsì. jẹ́ n bá wọn sọ̀rọ̀ ọmọ ẹ̀kẹ́ ẹgbẹ́ ní sùúrù. ojú aláyè ti wọ́n ju ọkàn lè ọkàn lè ṣé ọmọ abidí pé àwọn kan lè máa yọ owó lówó ẹni ẹ máa bó lówó jẹ. ọ́fíìsì. ẹgbẹ́ fa balẹ̀ gan o. wá àwòjú mi ó jáde bọ́ ọ̀pẹ ni. ẹ gbàgbé. a ti wọ́n bá yìí ní sùúrù làwọn ṣé mo lè bẹ sọ̀rọ̀ sí ni. sùúrù ní sùúrù sórí jẹ́ sọ fún ẹ tọ́jà bá bọ́ sínú mi tán tọ́jà bá bọ́ sọ́nú mi gbàgbé gbogbo yẹn o first name mi ìkànnì second mi kà máa ṣẹ́kà fún ẹ o máa ṣẹ́kà fún ẹ tó rọ̀ mi bá pé lọ́la máa ṣẹ́kà fún ẹ o. tó o bá pé sórí gbogbo tèmi kan ti sọ fún yẹn máa gbà padà bí fẹ́ mọ́ bẹ́ẹ̀ ṣe transfer ẹ̀ o èmi expensive bayo wọ́n ṣàlàyé fún ẹni ibi ìjà inú afẹ́fẹ́. má bá yín jà lórí afẹ́fẹ́ èmi ló ń wojú ẹ̀ wọ́ àtúntà ah, bá bẹ́ sí mi lára tó ò ní dúró wojú mi. bíbí wo business mi ti ń run down lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣe ń jẹ àwọn workers mi ní two months salary má wàá di pé ọmọ alápàtà mi máa máa jẹ gbogbo ẹran bí mo ṣe rò yí pé bí a kí n wá nǹkan ṣe sọ̀rọ̀ ara mi. Ah! ṣorí ṣe kì í má tàn ẹ́ ohun mi gan-an pé kí n ràn ẹ́ lọ́wọ́ wọn náà ṣèyàn bẹ́ẹ̀ wọn ṣèyàn bẹ́ẹ̀ rárá ṣé wàá rí bí mo ṣe wá wà yóò yẹ kó mọ̀ pé pọ́kẹ́tì tèmi gangan fúnra ẹ̀ kó gárá. kì í ṣe pé mò ń sọ pé bí a kò lè assist mi náà don't get me wrong kì í ṣe pé èmi náà ní àwọn nǹkan tó lè dòwó fún mi mo ṣe láwọn gold kan tí mi ti lò rárá tó wà nílé mo ní àwọn kan ní bank tí mo save mo lè gbé wọn kí n tà wọn má dẹ̀ fi settle àwọn workers mi èmi náà arówó díẹ̀ fi raise business mi up bọ ẹrù tó kàn ń bà mí ni pé mi fẹ́ kó sọ́wọ́ àwọn fún wa náà mi ìdẹ̀ mọ́ àwọn tó máa ń tà yín níwájú mi. come off it ah mi ò láì kọ̀rọ̀ tó sọ yẹn náà mi ò láì kí ẹ̀ náà báwo lè máa nírú mi tó máa ní lọ́kàn pé ó fẹ́ kó sọ́wọ́ fún wọn náà àbí kó sọ́wọ́ ah wrong bẹ́ẹ̀ mi ṣe wà yìí ń sìn mi ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí mo jáde mo mọ̀ yàn kò sẹ́ni tí ò mọ̀ mi ṣó wá rí bí mo tèè ṣe wà yìí kí gòdì kùnú ẹ̀ mo mọ bí tí màá gbé lọ tí màá tà tó máa jáde Stanley. Really? mo ní àbòkí tó ń ta gold tó ń ṣẹ́wó tó ń ṣẹ́wó tí ẹ̀ ìbòdì wà lọ́wọ́ mi ìbòdì kó sọ́wọ́ tó bá nírú mi mọ́. sori ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ń sìn ni nígbà tí mo ti ní rẹ̀ lọ́wọ́ ò bà mí mọ́ nígbà tó bá di ọ̀la kí n kó wọn wá fún of course yín náà dà kó sí wa. ẹ àbí ṣé kàtí kókó máa lọ báyìí ni. èyí dà eh, àyí dà kò sẹ́jọ́ tí ò dà. àwọn pẹ́ẹ́lí yìí máa jọ yere kò tó ń nọjú mọ́ ìwọ gbé ìyá ẹ̀. tí ó gbádùn mo ní ah, ẹni tó wà tó wà bí náìtì. èyí tó wà lẹ́yìn ọgàn lèmi fẹ́. ìrọ̀ gbé ti tó jẹ́. ìrọ̀ ilé ìgangan ni fámú. <laughs> baddest. Eh! <laughs> filẹ̀ àwọn ará haúsá rèé. confession ilẹ̀ haúsá lọ́hùn. <laughs> ọ̀sùn confession. ọ̀ọ́ni sórí ibú. mo ti tọ́kì báyìí last. mo ti pẹ́ mi ìtẹ̀rẹ̀ rántí mọ́. nígbà ọjọ́ báyìí mo ti tọ́yìn báyìí last. èmi <laughs> tọ́yìn ṣé mo wà ókè ṣá. o ti ń lọ nìyẹn. má jẹun wojú ẹ mo ti ń mí ìṣe. mo wá ní advice kan fún ẹ o. má gba ìyàwó sẹ́ríkì o hmm ó mọ ibi tó ń lọ o. advice yẹn ti kí jù kò ní fẹ́ ṣe irú ẹ̀ mélòó lára ìwájú boko haram. kó tó dénú mọ́tò wàhálà láti ó kọ fi sóra. ọjọ́ ojú ẹgbà yọ ojú ní ojú ní ronú. àlọ́ má jí sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n jẹ́ máa wọṣẹ́ yẹn. lẹ́jọ́ra wa. fi iṣẹ́ yẹn wọ̀n mí ní àgbẹ̀ fún mi jọ. ọgbẹ́ni mi máa ti ta tẹ́ mi máa ti ta góòlù mọ́ yẹn. wàá mú lọ irọ́ ni. gbàgbé mo ta mo gbọ́ pẹ́. yéè ọpẹ tó kí adó ìsọpẹ kékeré o mọ̀ pé kì í ṣe gold kékeré mu mo gbowó yẹn guy i dey go dubai. èmi gan fò very soon wọn ni kọ́kọ́ ló ń fò èmi náà mo ń lọ Saudi. ìyá yẹn lórúkọ ni kì í ní sùúrù àwọn akọ̀nẹ́ta ara lókè lókè. kì í settle down díẹ̀ ni ó ti I adé sáà tí wàá gbà wọ́n bẹ̀ wàá gbà wọ́n bẹ̀ wàá gbà wọ́n bẹ̀ ta ni káyọ̀dé ni káyọ̀dé rè o ìjàmbá ìgan ló wà káyọ̀dé ọ̀hún pè é náà. olórí burúkú ẹ̀ rè ohun gangan lélẹ́yìí ó lè yẹn rè ó lè ọlẹ́. àjọ fi pè bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀. kò dé ní dá fún ìbòye sọ́kọ́ àjọ fi pè bẹ̀rẹ̀ yẹn ò ní ṣoríire wọ lórí burúkú ọmọ òṣì ò ní ṣoríire olè alápámá ṣiṣẹ́. káyọ̀dé ó ti lágídí ju ọ̀hún pè é náà ò dé lọ bá wọn wo máa make sure wípé ẹ̀wọ̀n ló kú sí. èmi mo sọ bẹ́ẹ̀ fún mi tí wọ́n bẹ́ẹ̀ pò àwọn èèyàn wọn ò ní rí ẹ wọn ò ní rí òkú ẹ̀ sí i ó lè ó lè ọ̀dà alápàdà ìṣe. màmá gbé káàdì ó dàgbọ́. ẹ wo ẹ mọ̀ wúlò olórí burúkú ni wọn wọn ò ní iṣẹ́ o wọn máa ṣòṣì. olórí burúkú ni ẹjọ́ lọ́wọ́ mi ni wọn máa gba gbogbo owó mi lọ́wọ́ ẹ̀ máa gba lọ́wọ́ ìrandíran ẹ̀ ọkọ̀ àlè ó lè. káàdì Bisi, the only problem tí mo ní pẹ̀lú ẹ̀ òun ni pé you always complain about love love love love love see kí là ń pè nífẹ̀ẹ́ nowadays when there is money there is love tí o bá sówó kò sífẹ̀ẹ́. maybe that's true. I know but àwọn obìnrin tó ń kó ti pọ̀ jù o tún wá kó àwọn ṣiṣẹ́ àwọn ìyá àgbàlagbà ló ń kó kiri I have to complain now obìnrin lèmi náà nà. Bísí Bísí o mọ ṣẹ́ mi pé jíngòlò ni mò ń ṣe ìwọ náà mo ṣe wá náà jíngòlò nìwọ náà tí ò bá rógbà lọ́mi ò lè dúró you know it yourself eh? so, so àwọn ìyá yẹn sì ti máa tọ́ sí màá gbóló wọn mọ́ ṣé mo lè tọ́jú ẹ ni. maybe that's true but ó ti ń pọ̀ jù ó ti ń pọ̀ jù i have to talk now. tí ì bá fún ẹ lówó o lè love me for real. maybe that's not the point i really love you. if you love me then stop complaining ibi tí mo ti ń lówó tí mo ti ń fún ẹ nìyẹn náà tí ì bá gbóló wọn mẹ́rin lè take care ẹ̀wọ́ náà oh, náà. ọ̀bẹ́ni díẹ̀ díẹ̀ you have to reduce ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. ok tó bá wà pọ̀ bẹ́ẹ̀ kí n máa ṣe ní díẹ̀ díẹ̀ bí kí n stop Eh? bóyá láti next month lọ́kọ̀ máa fún salary. salary máa fún mi are you kidding me. i'm not kidding i'm telling you the truth. i'm telling you the truth i'm telling you the facts. i swear i really love you all is not about money now. bísí o ti wá yóò fẹ́ gan-an ìfẹ́ yẹn ti wá ń dá gbogbo bírèdì ẹrú o mọ̀kọ́ tó ń ṣe mọ́ mọ̀kọ́ tó ń sọ mọ́ o. ok tí mo oh yeah. sì mo jẹ̀bi <laughs> i'm sorry i'm sorry <laughs> i'm sorry okay i love you too. love you You know what you know what i love you so much. Hmm? are you sure? what yeah i'm sure. You will come, money maybe we I should do one thing now bóyá kí wọn ara wọn mọ mi kí wọn bá mọ mi sọ̀rọ̀ bóyá kí wọn fún wa ní date ìjọ wedding wa. maybe hmm, are you sure. thank you. ibà ìṣe ibà ìṣe. ẹ wò ó ti bọ́sì àwọn ọ̀rẹ́ yìí o. tẹ́lẹ̀ bọ́sì àwọn ọ̀rẹ́ mi. àwọn sáàsì ni o. àwọn sáàsì wọn lọ́wọ́ ọkọ̀ kò sí wọn lẹ́sẹ̀ ni o. yé sọpọlọ. ṣé o máa pa ọ fún yín ni ẹ má kó yín tẹ́wọ́. sars our oh, baby what ah, ah, of. àwọn sars. Ah, baby chill na. baby i'm coming kí ló ń ṣe é náà kí n pariwo sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà olùkóbìnrin wà pẹ̀lú mi náà o ní láti máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ má bínú ẹ má bínú ẹ wò ara ló ta mí o ó ní àkọ́tẹ́ máa ń ṣe fẹ́mi ó ní àtọ́wọ́ kọ́kọ́ tẹ́ máa ń fún mi ní o. àwọn ọlọ́pàá yẹn pọ̀ náà ah, ẹ bá wọn ó lù wọn ti fọ́ọ́rí wọn. everybody wọn lọ arrest ah, yé yé olùtúmọ̀ yìí fún mi fún olóògùn fúnra mi baby i'm coming now sorry please i'm coming i'm coming o ti ní sàyọ ẹ̀yọ́ ọmọ yẹn ti ń jà náà ṣòrí má jẹ́ kí ẹni bẹ̀rẹ̀ ọkùnrin báyìí tẹ́nibọ̀dì bá béèrè anything lọ́wọ́ ẹ nípa mi about mi sọ pé òrèmí ara òun tí mo wà. láìláìláìláì bami sẹ ma wò rí mu a a nọ bẹ a yẹ fọlọ mi ẹsẹ o ṣe o ṣe ah bọlẹ bọlẹ bọlẹ bọlẹ bọlẹ bọlẹ ja bọ bọ bọ bọ. ààyè ló tayọ. ẹ lo. báwo ni. wọn ń ṣayé bó ṣe ń ṣe yìí kúnlẹ̀ láti bí ìjẹta ni mo ti ń pè ẹ́ tí náà bẹ́ẹ̀ ò lọ. I thought as much. so bó ṣe ń prepare tó ń ṣe everything ó tiẹ̀ jẹ́ kí n gbọ́ anything. má bínú má bínú má bínú o ṣáà understand bí service ẹ ṣe máa rí bí o ṣe tí ì lọ seriously PPA mean so demanding fly from this office to other office seriously it's not been funny má bínú ṣùgbọ́n. ah kò dáa o kò dáa bó ṣe ń treat mi o kò dáa rárá rárá nínú ọgbà ìlàjọ wà tó fi lọ kò yẹ kó tiẹ̀ pé wípé ah eh, bákan wọn lọ sí Kaduna àbọ̀ ti pè é o fẹ́ lọ ṣe pé ah but. Ah, Ma binu, mo ṣáà explain fẹ́ you understand tax yẹn ti pọ̀ jù bye. báyìí báyìí oyè má bínú anyway kaduna mo wà ṣá. <sighs> ok o mo ti gbọ́ mi ò bínú èèyàn tó tó bínú gan-an mi ti gbọ́ mi ò bínú sẹ́ màá pè ẹ́ padà bí tí mo wà yìí à ń sọ̀rọ̀ later. very soon i will call you i will get back to you very soon i ma update ẹ bí wàá ṣe lọ ẹ ṣe má bínú later ṣùgbọ́n o ṣe. so ó ṣì wà lẹ́nu gbogbo ilé ṣorí tí bọ́bọ́ yẹn máa fi dé báyìí ọmọ haúsá ló máa gbé wá ká ẹ mọ́lé ò tí ì mọ̀kọ́ tó tẹ̀sẹ̀. jọ kí n tiẹ̀ hmm? kí ló kọ ẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́ẹ̀rẹ̀ wá kọ́ńpléènì ni ah, ah. kí ló wá fún ọ̀gán ní impression pa haúsá nìkan ló máa gbé wá òun tí ò tí mọ position ẹ̀ bóyá number ten àbí fifteen because bọ̀bọ̀ yẹn ó máa fẹ́ tápà á fẹ́ ibo á fẹ́ yorùbá á fẹ́ benin kò sí tí ò ní fẹ́ tán ọ̀rẹ́ wa náà kò dẹ̀ mind kò kàn sójọ́ torí ọlọ́run kan tó bá pẹ̀ ní kò dá sí. wàhálà lóko rẹ̀ sí kí ló kàn yín. <coughs> olórí burúkú ara yìí báyìí ló wà wọn á wọ̀ ní ẹni o jẹ́ sọ fún níbo lọ́rẹ́ ń lè mọ́. nítorí pé tí mo ti pàdé ẹ bad luck ni bad luck Eh? ẹ ẹbí ẹ̀dẹ̀ kọ tí kò máa sọ̀rọ̀ ẹni tó mislead mi tó ní pé ọmọ yẹn ọmọ yẹn calm oníwà tútù òun lè kí n force bad luck ẹ àti rówó jẹun in fact gan àti rówó gbé báyìí gan wọ́ọ̀ ni fún wa. mo gbọ́dọ̀ yẹn lè mọ báyìí lè máa bẹ orí ẹ̀ ni get out idiot. <laughs> jọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ló wà láàrin wa àti Sukanmi. ọ̀rẹ́ kí ló ń ṣẹlẹ̀ ṣé òun àti Súnkànmí ń déètì ni. ó ní gúgù òfò nìyẹn wájú òun bí èmi. <laughs> bad luck ìwọ ò lè sọ̀rọ̀ ni ṣé ẹ̀ ń fẹ́ra yín ni. atu ah, ẹtì. ọlọ́run ló sọ pé ẹ máa bá mi mo ti ń jáde lọ́nà lẹ́dẹ̀ yìí mo rò pé mo ti pè ní tipẹ́ kẹ́ẹ̀tì kejì ọdún sí. Eh, ẹ ṣe mọ̀ ẹ̀mí náà sáré one of the things káàkiri ló yẹ kí n pẹ́ díẹ̀. <laughs> so lawyer how far about the uh, ni case àwọn ọ̀rẹ́ mi tẹ́ wà in charge ah. so how far about everything. ṣẹ́rí lóòótọ́ náà DPO sọ pé wọ́n fẹ́ra but girlfriend ọ̀rẹ́ yìí ó fún ní gold kó bá wọn ta ó dẹ̀ mú gold yẹn ó ta ó dẹ̀ gbowó ẹ̀ sá lọ it's not done gold tó wọ̀ ten million naira ó ti pọ̀ jù náà. ẹ ẹ ẹ ẹ wò lọ́ọ̀yà ẹjọ́ tó lọ́lọ́ mo need assistant yẹn gbogbo nǹkan tó bá lè bá mi ṣe lórí kéèsì ẹjọ́ bá mi ṣe ṣé ẹ wo ẹ ti rí wa tán ẹ mọ̀ wa tán jíngòlò là wà ṣé bá ṣe wà ẹ káwọn máa fáwọn yàrá yàrá ìbílẹ̀ tó bá ti ń fẹ́ wọn anything tó bá ti ní ó ti di tiwa even even even even even kí èèyàn gbé jíìpù lálẹ̀ àbí pé ohun tó bá jẹ́ pé ta ti ń fẹ́ ni ó di tiwa nìyẹn so wípé pẹ́pọ̀ ọ̀rẹ́ mi jalè ọ̀rẹ́ mi ò jalè ó kò ṣe mọ̀ ó bóun ta ni na. but ìwọ̀n tún wò sí lèèyàn ń ṣe nǹkan ní láìbù yìí yóò ti pọ̀jù tóun ṣe yẹn pọ̀. Ah! ẹ wo ẹ wo ẹ wo ẹ ṣẹ́rí ó fẹ́ fọ́lọ́wọ́n bá gbé then bí de ṣe dé ni mò ń gbọ́ bó pattern tí ó wà nílẹ̀ yìí so gbogbo ọ̀nà tẹ bá lè help mi láti bá mi jẹ́ kán free àwọn guys yìí inú mi máa dùn gan bọ́bọ́ yóò jalè ó máa ń fẹ́ lópin pé ó lọ bóun ta so ẹ̀jọ̀ and again ṣe dé ọ̀rẹ́ mi kan wà nù bẹ̀yẹn náà ayọ̀ ṣe dé ayọ̀ yẹn yẹn ò mọ anything nípa kìsì àtọ̀ kò mọ kán pa ẹ̀ o. no ọ máa release tayo minor kìsì tí ọ máa release tayo oh, bọ̀ ṣe rí ọ̀rẹ́ yìí kejì yẹn dp oyin sì ti gbọ́ máa gbé kìsì yẹn lọ Ah. ẹ dẹ̀ mọ̀ pé case tó bá ti dé court fifty fifty chances ṣe ń get so case ọ̀rẹ́ yín yẹn ó lè kọjá bẹ́ẹ̀ ṣe lérò. ẹ tó yà ṣe gbẹ̀yìn náà as a lawyer náà ẹ jọ náà. well àwa máa try máa try possible best wa láti fi free ètò ọ̀nà ìjọba ọ̀rọ̀ tó kàn jẹ́ pé ẹ tí ti bí. ok. Uh, okay um, owó tí la fún yín. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé a máa ní láti move around láti zibirin sọ́hún fún mi. olú ṣẹlẹ̀ ẹ máa fún mi ní time díẹ̀ because ṣe mo ṣe dé láti south ní sọ fún and again woman friend nífẹ̀ẹ́ send owó kan sí mi so tó bá send owó yẹn ma transfer owó nísìnyí. ẹ má jẹ kó pẹ́ no no kò lè pẹ́ má wọlé. ẹ so ká lè tètè mọ báyìí máa speed up but ayọ̀ yẹn wọ́n release yẹn but ká lè ẹ mọ̀ pé tọ̀rẹ́ ẹ mọ̀ pé kó má ẹ a máa ṣe náà ni but kẹ́hìntì ẹ̀kọ́ kọ́ ṣèyàn fún wa náà so àwa lè mọ báyìí máa. màá ṣe é má ẹ ṣe ẹ ṣe Àwọn ọmọ lọ́wọ́ lórí ìwọ́n lè ó ti mú ẹ láàrin.